مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون له الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. Ayà rẹ̀ ti fọ́ ọ́sọ̀ fún apé kó láàpé ń lọ. Sọ́tún Nìṣá àyà 69. Sọ́tún Nìṣá àyà 69 bóò tí ń sin náà ń balada bóò jẹ́ ìmọ̀nà débẹ̀ tá a tún fi kó lọ bò mí ẹnu pọ́n fọwọ́ kàrùn ọlọ́run ó sì máa ọwọ́ òun sì jẹ́ ìfọ́n jù àlùkì àmọ̀ pé ah ó fi ka ẹ̀ ó fi mí sí péèjì kòránì ó fi ń wá lọ́jọ́ kan ọ̀wá mábẹ̀ mọ́ ó tún máa padà wọ́n ti parí ẹ̀ wọ́n ti bọ́ bò mí ó ti bọ́ bẹ̀ gbogbo ìjọsìn ní jàmá wọ́n ní sọ̀rọ̀ tó الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك ربي قرارا. آية túmọ̀ pé bọ́ọ̀bá ti tẹ̀lé súnnà wọ́n náà tó wọ́ igbé wà áìlàmú ó tún ti wọnú ààyà ní àmbá dáadọ́ fún àmáká náà lọ́wọ́ àmáká náà lọ́wọ́ wà sí láwùn láàrín sáàkì wà máa ká náà lọ́wọ́ mọ́ àti àwọn wà mú yẹ́ sáàkì tẹ́lẹ̀ kan bá lérí sí ọ máa gbàgbára o agbára ni súnà òfin wọn agbára ni súnà ayé agbára ni wà máa ká nà lọ́wọ́ wùlé àti ẹlẹ́ẹ̀kejì náà ni wà máa ká nà lọ́wọ́ wùlé àti wọ́n gbọ́gbọ́ púpọ̀ mọ́tàwọn èèyàn ń ní a bá ń fi sìkì fáàrù pọ̀ ẹ̀mí ní máa wí ẹ̀mí rè gùn olódo ni yín olódo rabata ẹ̀ máa ń fi sìkì fáàrù pọ̀ ẹ̀mí rè gùn àbí ẹ̀yìn gbọ́ ní ẹ̀yìn ah, ẹ̀yìn kúrin lọ́pàá o. nígbà tí sìgbàrù bá ran ìyàtọ̀ hẹ́bì jù kó wá ní ìyà tí ọ̀tá rẹ̀ fi jẹ́ أها وما كان الله معذبهم وهم يستغفرون múnú láǹfààní ọmọ mú lọlé uh, àáyà ìṣẹ́kùnù àtìrí ìṣẹ́kùn máa lo méjì tó àtìrí bá nì ìṣúmọ̀ méjì ní bẹ́ fún pé uh, uh, wà á dàmú àyà ìṣẹ́kùn ọ̀yà yóò kìí يمكن تطبيق هذا المعنى على كل من خالف السنة وتقول له تو wọ́n ní níbi tí a ti fẹ́ ṣiṣẹ́ láàrin ìyá ẹ̀ ó ní abala kejì inú ayà wọn. abala kejì inú ayà wọn. lọ́wọ́ yóò bí ọgbọ́n. ní ìkàtí ilé لو يطيعكم لو يطيعكم في كثير من الأمر لعنتم Àláwọ̀ yóò sí. Láyé. Gbogbo bíjà ti bẹ láyé. Láàní tún lára rẹ̀. Wọ́n láàrín ọgbàgbà. Nọ́mbà wá, àpèjúwe wá, àlkàwárí. Àlkàwárí. لا يتمكنون من أكل اللحوم لأن سائر المسلمين عندهم كفار tayénu àwọn kàwárì àwọn bídí àkànnìyàn wọ́n pè ní kàwárì torí pé àwọn ni wọ́n máa dàjọba rú àwọn ló máa dàjọba rú torí àǹfààní ara wọn àwọn kàwárì wọ́n tún láwọn àkídà mìíràn pọ̀ ní ẹni pé gbogbo ẹni tí ń bẹ láyé kèfèrí ni wọ́n àfáwọn nìkan. ìkan bẹ ń lọrin tí máa fi gbogbo ara ayé ní náà àwọn ara àwọn àwárí jù náà ti mọ kọ àbí pé ìyẹn bá ń kó kọ ah, ah, bá ń pè ẹnu yìí láti gbọ́ <laughs> náà wọ́n ní òun pé gbogbo gbogbo ẹ̀mbá ti ń pe gbogbo mùsùlùmí ayé ń kèfèrí nínú àwọn àwárí jùlọ wà ojú àánú wo mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ojú ọ̀ka ojú ọ̀dájú nígbà gbogbo mùsùlùmí ó wá ẹgbẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ìsìn ó pé ẹ̀yìn kèfèrí tí ń kọjá àtàwọn bàbá ẹlẹ́bọ yẹn ẹni tí wọ́n máa wùwà sínú tó ẹ wá wo láàánú tó ń dá orí òun rárá láàánú tó pọ̀ lára wọn ṣùgbọ́n jẹ́ fún ẹ lápòjúwe kan tẹ́ẹ̀rí ìsinbẹ̀ lọ́rin yẹn àtàwọn ọmọlẹ́yìn wọn ẹ lọ béèrè sí kí ní ẹ sábà máa ń tẹ̀jú nínú ẹran tá a máa ń jẹun wọn ò lè jẹ màálù lọ́pọ̀lọpọ̀ gbogbo abá tí ọ̀tẹ́ ti ń pẹran kìtù ní bàbá wà wọn ò ní jẹ chicken tẹ́ ń ra wọn wọn ò ní jẹ kí wọ́n bá jẹ bí ẹyin ní a máa ń jẹ dáadáa Ìkẹ́nu wọn tó jáde kúrò láàrin wa, ó ní ojú àwọn máa rí káwọn tó rẹran jẹ. Ó ní ìlú àwọn táwọn àwọ àwọn wà sáàbù ó ní bàbá kan bẹ ní ìlú kan, ni. Òun náà wá máa dá màálù pa. Ó ní kan náà àwọn yọ́wà lọ gbé ìtàn màálù wà láti bẹ̀. Yọ́wà gbé wá sílùú àwọn àwọn òfin ti Mùsùlùmí ìgbẹ́ àwọn ọlọ́mọ ẹ̀jẹ̀ ó rí pé lọ́rọ̀ Kọ́ Gbogbo ẹni tí ó yẹ kọ́ bá gbé ló ti sọ di kèfè rí. Ẹ̀yìn tí ń báwọn èèyàn gbé ó ti ìrìṣe náà. Á dá ń gbogbo èèyàn ní kèfè lọ́dọ̀ rẹ̀ akọ́wá jẹ́ pé njọ́ kan ti ń lọ tọ́fẹ́ lọ gbé ẹran lóko títí lọ máa gbé wọn kí máa sì rìnrìn lásìdẹ́ǹtì kọ̀ọ̀kan lẹ́dẹ́ ah, wọ́n bá máa bá sìmẹ́ǹtì ẹ̀ àwọn máa sọ pé àpẹẹrẹ pọ̀ lára àwọn àwárí ah, àpẹẹrẹ pọ̀ lọ́dọ̀ wọn olú ohun ìlọléèwé ìwé náà ń boko haram yẹn wọn èyí kàwé gbogbo yunifásitì wa tó wà nàìjíríà kèfèrí gbogbo ẹ̀tọ́ wà mẹ́ kí ló wà máa lọ sọ́dà kèfèrí sí àwọn ẹni sọ bẹ́ẹ̀ o ìdíkùnmí mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀gbọ̀n báyìí ní ẹ̀bá wá ní gbogbo yunifásitì gbogbo campus wà ní wẹ́ẹ̀ ìjọba gan kí ló kọ́ ẹ̀ ah, àwọn èèyàn. lọ́wọ́n tí yóò gbọ́n jẹ́ gàdé nínú ìlànà àwọn ìlànà ìtún. bí bàbá rẹ̀ bá ń ṣiṣẹ́ oṣù tó bá gbowó kò ní gbà á yóò pé owó tó ń bàbá rẹ̀ owó tó ẹwà yóò bí ó lò bí ó ti wọ́ọ̀sì tó. lọ́wọ́n tí yóò gbọ́n jẹ́ gàdé nínú eléhùn tàwọn àwárí jùlọ ẹ máa lọ àyà lórí gbogbo àwọn dúkìá ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan yàtọ̀ wọ ẹnìkan sí ewu tó ní síyà àwọn síyà àwọn ìdí ọlọ́run kọ́ bá túlù lọ́rin tí ó lọ́rin náà lélẹ̀ náà tó wà náà báyìí àti ọlọ́run bá tún tí ó àwọn síyà tọ́ka àwọn ń nǹkan pọ̀ ẹjẹ́ nǹkan fún afọ rẹ̀. Àfáwa lónà rẹ̀yìn. Tẹ́ ẹ bá fẹ́ sàlùwàlá. Tẹ́ ẹ bá wọ sọ́ọ̀kì. Ẹ tẹ̀ sàlùwàlá kẹ́ tó wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ pa ni àbẹ́ pọ̀ sọ́ọ̀kì ẹ pọ̀tẹ̀. Ẹ pa ni àbẹ́ pọ̀ sọ́ọ̀kì ẹ wà Ẹ sọ̀rọ̀ kúrò tó rú kí dáadáa. Ọwọ́ òṣìṣẹ́ rẹ̀ dáadáa. ni o. sọwárí sí àǹjẹ́ òun ò ní pa yọ bọ̀ sọ́ọ̀sì kúrò lẹ́sẹ̀ yọ wà fọ ẹsẹ̀ tẹ̀gbọ́n bá ọwọ́ sọ́ọ̀sì kò ní pa sọ́ọ̀sì yọ wà bọ̀ yọ wà fọ ẹsẹ̀ ń gbà náà ìkànnì tó. ẹ wá wo mẹ́jọ́kò ẹ tí ìrè mọ́ tí ọba wá wọ sọ́ọ̀tì náà tí ọ̀bà wọ sọ́ọ̀tì àbá àtọ́ bá sàlùwàlà ọ̀pọ̀ ẹ̀sẹ̀ àbò ní bẹ́sẹ̀ ẹ bẹ̀sẹ̀ tí wọ́n bá wá wọ sọ́ọ̀tì ń jẹ́ kọ̀ wá ní fọ ẹsẹ̀ yọ wà pa ẹsẹ̀ ń jẹ́. ẹ̀rí ìgbà tẹ́rí pé èsì rí pé ọmọ kékeré kan wọ̀ pé dàrú. Àánà àyà nù láwùjọ àwọn mìí náà, àwọn ya. Ẹjẹ́ àlọ́kọ́dọ̀ àwọn tìjà ní yàrá pẹ̀lú. Àwọn ń tẹnu àzíkìrì kí a máa ṣe. Ẹ bá wọn fún ẹ tán. Nígbà tí èèyàn wọn tọwọ́ láìsí sínú ni wọ́n fún wọ́n ní ọmọ laayila la ilaha one million ojoojúmọ́ bó ṣe ń wọ́n yẹn ẹni tí ń ṣe one billion bẹ́ẹ̀ náà lọ́jọ́júmọ́. ọkàn tó yèsí báwo ní ti ń ṣe ni yóò pé kò lè yí ọ ga àwọn ọlọ́run tí ó yí wọn náà <laughs> ọwọ́ náà lọ́wọ́ lọ́njọ́ yóò ní ó ló ti mẹ́sí 1 billion lójúmọ́. èyí tó wá jẹ́ ìmọ̀ ń bẹ̀ ni pé wọ́n pè tó wáyé 1 million yẹn ọmọ àti lójúmọ́. wọ́n pè àlùbálà rẹ̀ gbọ́dọ̀ já o. kò gbọ́dọ̀ já. kò gbọ́dọ̀ já. ọwọ́ á ti di 9 ọ̀rẹ́ ọ̀rẹ́ láàkíní nye. ọdún náà 99 gan ọwọ́ akẹ́ ọkàn tó ṣe làlọ́lá rẹ bá já ọba lọ bá ṣe wù bá ti wá kí ní ó ti fọ́ ó lè tẹ̀sẹ̀rẹ̀ padà a ní pé bá ń bá wà nínú tẹ̀rí àti rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ nítorí bá wá bá àwọn lọ́ọ̀sàlùwà lọ́wọ́sẹ̀ kó kú àndẹ́sí kìrìkì ìṣọ́rọ̀ yẹn ní kó ṣe ṣe nǹkan rẹ kọ́ parí ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ kìí ṣe ìrùn lòun kí lọ́wọ́ ẹ̀ ó ṣe bídíà ọwọ́ abọ́síbi láàrin tún bí ó ti máa lọ nìyẹn o bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hàn àmàkọ́dé bẹ́ẹ̀ náà ni hálùwà tí wọ́n máa ń ṣe láwọn àtúrò báwo wọ́n lè pẹ́ ẹ̀kan ní ọmọ jáde lọ́dún. Akúlá àwọn bàbá tó ti báhùn jáde bá lè kìá, ọ̀wọ́dọ̀ rọrùn, ọ̀wọ́dọ̀ rí mọ́lẹ̀. Ilé rẹ̀ báyìí wọ́n fi kíní kan jíbẹ̀ pa mórí kan bá dà lọ́dún kan báhùn. Ẹ má bínú ẹ̀yìn ara bàdà wò. Ìyàrá ibi títí ń ṣe rálùwà, wọ́n á fi kíní tí òye kankan àwọlé láì tẹ́lẹ́wọ̀n. Àìfirú nǹkan bá ń fi lọ́run ní Islam. Ànábì òmùwẹ̀wà, sọ́lọ̀báwà. Ẹ̀yìn ara dìrẹ mọ́lé láìsí ẹdí ẹdẹ́ dí mọ́nà kò púpẹ́ ọ̀gbọ́dọ̀ lọ́bì kankan abẹ́wà ní lásán. Wọ́n wá wà nílẹ̀ ọdún kan. Ẹ̀ẹ̀kan tí ó bà wá jáde báyìí. Kẹ́ẹ̀lẹ́ bá mà pé kò sí lọ́run nìyẹn o. Yóò ti wá àná àgùntàn rẹ̀ àwọn fóun ní olùṣọ́ àgùntàn àwọn àgùntàn rẹ̀ yóò ti announce fún wa pé ọjọ́ báyìí lọ́wọ́ jáde gbogbo wọn náà ti wá kú wá ẹ̀tí ó kò lókùn tí ó mú owó lọ́wọ́ ẹ̀tí ó mẹ́ran lọ́wọ́ ẹ̀tí ó fi adíyá oríṣiríṣi ìfẹ́ mà pé alúwà tó wọ̀ kọ̀ wọ́n torí ọlọ́run tó wáyé tó torí ọlọ́run ni kò yí kéde pọ̀ fẹ́ jáde ní ọkàn ọkàn jáde ó tẹ̀ra kọ̀ sí kan láti ti wọlé padà àwọn èèyàn wà wá wọn àmọ́ sọ àbáríkà ọ̀là àbáríkà àwọn ti sọ oríire ní tiẹ̀ yọ wà máa ríran kíran yọ máa lálàkálà kí àmọ́ ẹni tó wà ní olé kùdí ọdún kan oríire ó ti máa fi kíni ó ti máa yí díẹ̀ díẹ̀ gbogbo eléyìí wọ́n pe wá ní ẹ̀sìn tí wọ́n ní kí ìṣẹ̀ ṣe àtàwọn ọmọ àmà sọ̀rọ̀ wá. lọ́sọ̀ pé láwọn yóò tún. ó ti wá lọ náà ni bọ́bá tó wá tòsí lọ́dọ̀ àwọn àtòsí wá ń gbà iná àwọn tẹ̀lé níyà wọ́n tàṣe jù nípa bí wọn pàtàkì ẹbí wọn mọ́ ìyàwó wà ní oyún ọkọ̀ọ̀sẹ̀ kan tí ó wọlé tí ó bí ma ní a bá fi jáde lọ a bá kì fún ọmọ bí wọ́n tẹ́ máa kì fún wọn wọ́n kì fún ní ìtìmá wọ́n kì í kì orí ẹ̀ bá wú lọ́bá ló wọ́n lọ lóṣù mẹ́rin lọ́bá jáde ńlé wọ́n èyí tí ìfóònù jábá lọ. Ah, ọba fi àwọn ni wọ́n yàwó rẹ̀ kó lọ́wọ́ ó tójú rẹ̀ ìfẹ́sì ìsìláàmù lè léwu. tó ọgbà bí kọkùnrin kan fẹ́ ṣe jihad pẹ̀lú ànádọ́wà Muhammad sọ́ra wa ah, wọ́n fẹ́ ṣe jihad nígbà fẹ́ mú lọ jihad wọ́n wá sọ fún pé ah, báyìí báyìí báyìí ìyá mi àti bàbá mi wọ́n ti dàgbà wọ́n ní jẹ́ jọ́mọ̀ rẹ́síkì wọn ànábì ní fàfíì máa fàtẹ́ àfẹ́ ma wulẹ̀ tẹ̀lé mi lọ ma tọ́jú bàbá àti gíní àti yá rẹ̀ àà ń lọ ìjáde tẹ́ pé ìjáde tẹ́ ọmọ sọ ọmọ kankan ọmọ kíwọ ọmọ bí ó wá tóbìnrin lẹ̀ ẹ̀ẹ́rì pé kì fún ni kì í sẹ̀kà anábìnrin kì fún kì fún wá lọ ló fi jẹ́ sí pé wọn àlọ́n ló máa yọ ọmọbìnrin táwọn èèyàn àwọn obìnrin tó yẹ pé àwọn ẹni ẹlẹ́ni ń bá tọkọ ìyàwó kó tó di pé bàbá tó lọ tó ti kó sí. náà àláwọ̀ yóò sí ìrìn òun lọ. wà ọ̀rùn mọ́ ní. لا بد من وقوع في العنف نعم وشهدت آيات على ذلك ọ̀rọ̀ yẹn ni gbogbo ń bí bí àgbọ́dọ̀ jù sínú ànàtì yẹn láàmì tó yẹn ọ̀rọ̀ máa jà síbẹ̀ ọ̀rọ̀ yẹn ayé alùpùpù sọ́tò bá kọ̀rọ̀ káfí bẹ̀yẹn dúró nítorí sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣọ ẹni sọ́tò bá kọ̀rọ̀ wá ń ta tẹ́lẹ̀ olùwà sọ pé wà ní dáwà ní dáwọ́. Ọ̀rọ̀ yẹn ti gbà ó mú un. السميع العليم وهو السميع العليم وإن تولوا وإن تولوا سبلهم في سنة أبيات وسلة فإنما هم في شقاق ẹ máa bọ́ sínú àná ṣìkọ́ orígbú ṣìkọ́ àkọ̀bà olé ṣìkọ́ kọ̀rọ̀rùn ṣìkọ́ okòrò ṣìkọ́ ó kọ́ kan. Sọ́bìlì bá kọ́lá bákan náà yàwá sẹ́wọ̀n sí olúwa pé dáadé kan dáadé náà. ومن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد آية تنينا نو آية تنينا لانكي لو غاري فتاة أما كيقول الله إن شاء الله تعالى واعلموا واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعجبتم happen

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت كان